ọba subhanahu wa ta'ala fi oṣù àná wa tó bá ṣe pé masala tó ṣe kó dòdó ń bẹ ní aṣọ́rọ́dù fúnra wa tó bá tẹ̀sán lọ́jọ́ ọ̀rọ̀ àkídà èyí wọn àtún wá lè gan sòtòrí kí wọ́n fẹ́ kí ẹni yẹn kó padà kúrò níbi tó wà níbi irọ́ tó wà wọn àfẹ́ káwọn èèyàn gbà kàn jẹ pẹ̀lú ẹ̀ rídùn tán fi ń ṣe rọ́dù fún ìyẹn kò ń ṣe kí wọ́n fẹ́ ṣe ìkọ́ọ̀tù ẹ̀ wọ́n fẹ́ jábọ́ ṣùgbọ́n ẹni tó ṣe gbọ́dọ̀ ló bá kílẹ̀ sí tán pàkíyèsí pàkíyèsí ẹ̀ tí ó gbà ẹ kí ló burú bí kan jábọ́ òdodo jùlọ bí bọ̀ jùlọ ìpìlẹ̀ ní fọ́fẹ́ pàkíyèsí ẹni ṣùgbọ́n tó bá sórí kúkú tó ròdòdó tí ó gbà á kò sí nǹkan tó burú bí kan jábọ́ ni torí pé òdodo ó ju gbogbo wa lọ gbọ́dọ̀ ní tá a fi òdodo òun náà ní súnnà tó àsáàbìtà ìjùmáà kò ṣe kó nílẹ̀ àbí tí àwọn àfá onísúnnà tí wọ́n ń bẹ lórí rẹ̀ tó kí ọlọ́mà subhanahu wa ta'ala kí ṣàrọ wa ó fi ẹnì kọ̀ọ̀kan wa ṣe kó rí ó ṣàmójúkúrò àwọn pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ wa وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك لا لا Now, ó jẹ́ ẹ̀ tí láàárín wọn ọ̀dẹ̀ bá wọn èyí tó ní kálukú bá yìí kó wà lórí rẹ̀ ṣé ní eléyìí náà lè gbà wọlé lọ́wọ́ yẹn. alhamdulillah lórí kìláàfù tànáwó fẹ́ẹ̀bù ti tìtíwájú pípé àwọn oníbídíà ọmọ yìí láti lè fi wọlé ọmọ ní tí àwọn ṣe kọ́ Abdulkadir tí wọ́n ti fún ilẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ kùrúdù lórí àwọn olórí masala ìṣùmọ̀ríyà ni kò ń ṣe masala ìlàfíyà ìṣẹ̀ríyà torí pé tí a bá sọ pé masala ìlàfíyà ni àti gbọ́ ọdún tó ní mọ́sálásí làáfíà yìí so a tún máa pín sí tó ṣe pé kí ni ìṣe àdíyá àti tó ṣe pé láyà sówó fi á alìṣèhàd so kiri pé lẹ́sà kúlù fìlàfún já àmọ̀ kábàrà ilà fìlàfún láwọ̀ hábù nínú náà so a ní láti gbọ́ àmì ẹ̀yẹ so ọ̀rọ̀ ká jáde lórí àwọn olórí àwọn àhàdíìsì kọjá tirẹrẹ tó ní kò dá láàárọ̀ yìí ní mọ́ṣáláṣí ọ̀dọ̀ wa ìgbà tí mo ń tírìtì àkídàtò wà sókè ya ilẹ̀ labadé àwọn tó dẹ̀ ń dé ń kalẹ̀ àwọn àgbàlagbà náà torí pé lára aṣọ táwọn gbọ́dọ̀ mú àìmọ̀ nǹkan ẹ̀rí òun ló jẹ́ ká máa rí gbogbo ẹ̀mí tó ń ṣòfò láwọn ilẹ̀ lárúbáwá láwọn ìlú islam tó ṣe pé àwọn bíi alifuan muslimun àwọn yìí ń fẹ́ di olórí tiwọn ni láti dé wán tí wọ́n ti jẹ́ ẹgbẹ́ yẹn lẹ̀ ẹgbẹ́ kan dálẹ̀ ní ẹgbẹ́ tó éèmù agbára tó bá lọ́wọ́ tí àwọn olórí wọn so ìgbà míì wọ́n á fi àṣìṣe àwọn olórí wọ́n fi kọ́ àwọn èèyàn rógá wọ́n lè ní ẹ̀wù ọ̀dá báńkì rìbá lẹ̀ ọlọ́dẹ ní ká má gba rìbá ẹ̀wù ọ̀dá lè ṣe ọtí lẹ̀ ọlọ́run ní ká má mú ti ẹ̀wù wọn aláwọ̀ mọ́síkì ọlọ́run ní ká má ṣe kéwù ànábì ní ká má wọ́n wà fún gbọ̀ǹkẹ́ wa ọ̀dọ́ tó ṣe kó ní ìtara fẹ́sì tí wọ́n rò pé ah, àrẹ ó máa gbọ́n lórí burúkú làwọn lórí yìí ilẹ̀ náà ni ó ti tòun náà tó yá ká lọ àlọ́ sambisa onúbà tẹ̀lé wọn ká lọ àlọ́ síríà alẹ́mọ̀wò kò sọ̀rọ̀ ẹ̀ ní o mùtọ́láàbù ní amọ̀mẹ́ àwọn ọ̀nà tàbí parọ́ àwọn ẹlẹ́wẹ́ mi àtàwọn míì náà àwọn ọmọ olówó ọmọ olówó tó ṣe pé ilé ìlọ síríà tó lọ jẹ́ náà àìsí sí ń bẹ́ẹ̀ ilé ìlọ yẹ́mẹ́yìn torí pé bàtẹ́ bá ṣe fún àwọn èèyàn kéòkè ọlọ́ni ká mọ́ mutí oníkámọ́ pàtẹ́tẹ́ oníkámọ́ ṣe lé àwọn olórí yìí tẹ́ ń ṣe yìí ìtara ó mú àwọn ọ̀dọ́ ń tòótọ́ ṣùgbọ́n àrísọ̀lá afẹ́ ti yanjú kíní ìfún wa nínú àdíkì tó nílẹ̀ dáadáa ó jẹ́ ká mọ̀ ó ní máa ń ní àmìrì yìí ṣe yìí á ní máa fi ẹ̀ sí lá fàlẹ́ kra ما يأتي من معصية الله ولا يمضي عنا يدا من طاعة ẹni tó bá rí olórí rẹ̀ tó ṣe tó ń ṣàwọn ṣẹ́ṣẹ́ kó ètì ṣẹ́ṣẹ́ ni ṣùgbọ́n kó mọ̀sọ̀ torí ẹ̀ kó bá ní fún ọ̀rọ̀ bá lórí mọ́ ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní innakum satarawna ba'di atharatan wa umuran tunkirunaha aw satakunu atharatun wa umurun tunkirunaha ẹ máa ráwọn nǹkan tó ṣe wípé ara yín kọ àwọn olórí yín wọ́n máa kó owó yín wọ́n máa kó ọrọ̀ yín wọ́n máa fi àwọn èèyàn wọn sípò ìkànnì àwọn sábẹ́ ó bẹ̀rù ìdí fama tààbúrò náà ya Rasulullah oníṣẹ́ ọlọ́run bá kílẹ̀ fẹ́ ká ṣe tábàrí nìkan bẹ́ẹ̀ alẹ́sọ̀lá asálàmì ó ní adùn ilayhim haqqahum wọ̀sánlùlọ́ alẹ́bí ìlàtọ̀ kí ẹ tẹ̀lé wọn ẹ fún ẹlẹ́tọ̀ wọn ẹ̀tọ́ ọdún yìí tán jẹmọ́lẹ̀ tán kó fáwọn èèyàn wọn tán pín fọ́mọ wọn ẹ béèrè lọ́dọ̀ ọlọ́wọ́ wa anáṣọ lásìkò sọ pé kí ni túrú ẹ jáde ẹ lọ protest ẹ kò ní ẹ revolt ṣùgbọ́n àwọn eléyìí ní àdìsí yìí ní kò bá wọn lára mu àdìsí tó bá wọn lára mu ni ẹ kírun ẹṣẹ́ kí ní ẹgbà wẹ̀ tàbánkìrù káká ọmọ yá àdísì ẹ̀pá wọn lára wọn ṣùgbọ́n àdísì bá ṣe bá wọn lórí lú ni wọ́n ètì ẹ̀pá ẹ̀rù bá wọn àdísì yẹn ní tíra téèyàn kan òrírí inú ẹ̀ ló wà fọ́nà tàdísì wà láwọn tó gbogbo wa ẹ̀rọ aṣípọ̀ ẹ̀ muslim ní ìkàn ráṣí lọ síbi kìtàbù ní mara àdísì mo kóòtù ní méjèèjì mẹ́nu ẹ̀ bó o bá gbọ́ lárúbáwá wọ́n translate it the book of uh, leadership àbí kankan government ó rí tí wọ́n gbé síbẹ̀ so ṣùgbọ́n gbogbo àwọn kan yìí àwọn kò bá wọn rárá mu torí ẹ̀ in tó ń bẹnu mọ́ láti tí wọ́n ní táwọn ó máa rìbóòtì against àwọn olórí àtàǹbáná ó sọ bó ṣe ń bẹnu mọ̀júmọ́ àtọ̀rọ̀ sáyìn ìpẹ́tàwọn olórí ò bá jẹ́ nìkan àwọn èèyàn ó rìbóòtì àwọn èèyàn ó rí ìvóòtù anábì ní kí ni ẹmọ ìvóòtù ẹmọ jáde ìgbésọ òun ní kí ni ẹmọ ó rí ìvóòtù bẹ́ẹ̀ ni láti gbàtọ́ ti dálẹ̀ ká máa dá sọ́rọ̀ òṣèlú afẹ́jọ́ participate nínú house of assembly kẹ̀kẹ́ mọ́ra wọn bí ẹ̀mẹ́jì ọ̀tọ̀ọ̀tọ̀ lásán bá mẹ́ participate nílẹ̀ tó lùsù so afẹ́jú lórí òǹkìní ti tiwọn so tó má tàn àwọn èèyàn ń gbà mí lórúkọ pé ẹ̀rọ àwọn olóyìn wọn gba ìbá wọn ṣe kìíní tó bá di pé ìwò tún lọ dáadáa wọn lè wọn tún lè wọ lọ́nà kejì wọn ń dùn yín lẹ́tọ̀ọ́ yín wọn ti kówó òlu jẹ tàbí ẹ̀ náà àwọn human rights activists láwùjọ tiwa náà ìjàmọ̀ lónìí ayẹ́rẹ́kọ́ yìí àwọn tó pẹ̀lú àwọn ní islamist náà àwọn náà méjì àwọn máa ń lò àwọn awo ẹbẹ̀ lọ àwọn èèyàn ní Libya ẹjọ́ náà bí kí ló ṣẹlẹ̀ pẹ̀lú àyè pẹ̀lú Gaddafi o nítorí wọn sọ pé nǹkan oko owó jẹ o ti pẹ́ ń bẹ́ ju ẹbọ̀ tánàbí sọ pé ká ṣe sùúrù náà ah ọ̀ lè bá àwọn àdúsìn ẹ̀ o so ibi tá à ń lọ gangan ni pé mọ́sálà kìláfíà ni ẹ mọ́sálà kìláfíà ni ṣùgbọ́n lẹ́sẹ̀ kúlù kìláfí yóò mú sábàrà kìláfì ó yàtọ̀ sí kí ni kìláàfù eléyìí ò kì í ṣe mọ́tà àti sáàtọ̀ pé kí ni yàtọ̀ owó fi ha al-ijtihad tó pé nùsùsù ni ó wà sọrí ha ó kílẹ̀ tó wẹ́ tó bá fi lè sọ nǹkan tó yàtọ̀ sí eléyìí wọ́n á ṣàfihàn ni ka iná ń ká àdá torí ẹ̀ àwọn àfá àṣáájú ọmọ ń sọ gbólóhùn kan ọ̀nà ìdìbò wọn bá sọ̀rọ̀ lágbájá lọ àfá àná ni wọ́n lè sọ pé kí ni كان يرى السيف كان يرى السيف kí ìtumọ̀ rẹ̀ that is ẹni tó gbà pé a lè rí bóòtì gẹ́ẹ̀sì olórí owó oníṣẹ́ òkùnrin máa rí àwọn ẹni ọmọ ń pè ní kí ni alkawarij alkaadiya kawarij ni wọ́n ilé láwọn ti mọ parí iṣẹ́ ẹlọ ẹmọ́gbà fún ẹmọ́gbà fún wọn ẹlọ ẹlọ ẹlọgbé kínní ṣùgbọ́n gbẹ̀gbẹ̀ òní participate níbẹ̀ wọ́n ti àpá ńlá kan orúkọ rẹ̀ bí alhassan bin sọ́ọ̀lì bin hayi afá aládìsìn àpò ní fífi wọn àwọn afá mi ò bàbí ṣe mọ́ tó mọ́ pé kí ni afá ńlá ni kí ni wọ́n sọ wọ́n ní kára yàrá sẹ́yìn ó gbà palẹ̀ ìdìbò ti gbé lórí wọ́n pé afá kan ní zaire bin kudama lára àwọn afá aládìsìn anybody tó bá rí kó lọ ń gba àdìsí lọ́dọ̀ asàdùn sọ́dún háì ọmọ wọ́ọ̀lù ilé ìṣẹ̀lẹ̀ rẹ̀ kẹlẹ̀ mọ̀ dáwọn ibi ṣíwájú tí wọ́n lè lé lórí iṣu tó gba àwọn tí wọ́n kálàfà bí mọ́sálà yìí lẹ́yìn ìgbà tán rí ẹ̀rí ó tẹ́ sí wọn máa ń lè wọn àwọn tí wọ́n wò pé wọn rẹ̀ yìí wọ́n á fi pé kí nǹkan ṣe ọ̀rọ̀ lára nǹkan tó máa ń ṣe tí ọmọ sábà ń fi ń ṣẹ̀rí òní pé ẹni kúrú ló dá ṣe bí ìyàwó àìṣà ṣe kúrú jù ìyàwó àìṣà ṣe kí ó ṣe kúrú jù ọdún olóòtú ṣe kúrú jù wọn ló ṣe kúrú jù lórí Ali radiyallahu anhu àkọ́kọ́ ni wípé ṣé tí ìyàwó àìṣà ṣe tó bá takò ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam èwo láàánú méjèèjì ọ̀rọ̀ ànábì ká sọ pé ìyàwó àìṣà kò ṣe kó ṣe kúrú jù bẹ́ẹ̀ èyí tí wọ́n ṣe òun ni pé wọ́n fẹ́ fi òdodo rìn ilẹ̀ ni ṣùgbọ́n wọn náà padà rí pé táwọn ṣe yẹn wrong torí pé nígbà tí wọ́n débi kan ajábẹ̀rẹ̀ sí ní gbó àdábìrẹ̀ sọ fún wọn nígbà kan ipe àyàtú kùnà táǹbà ọ̀hálẹ̀ ìhàkìlámù àbí ta ní ní ẹ̀yàwó mi tó ṣe pé ajọ́ padà máa gbó mọ́ ní àyè kan tó ń pè ní ọ̀hálẹ̀ nígbà tí àwọn aṣáà rí pé ajá ń gbó àwọn ajá ń gbó ní oorun tí ó wà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n wá ní gbọ́lá wà yìí wọ́n ní àwọn àbùnà ń korúkọ yìí báyìí ọba bú ẹkùn wípé ànábìdẹ sọ̀rọ̀ ń pàtó ní ìlú àwọn kan ní airport eh, ó kiri kó fẹ́ lọ bí aṣọ láti ṣe ló fẹ́ lọ ṣe bí àwọn aṣáà fi lọ ìgbà tó lọ sí ẹ̀ padà bí ogun tànà sí gáfọ́ bí germany tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ṣòfò níbẹ̀ ìyàwó àìṣà mọ́ wá ń sunkún débi pé kí ìjáàbù mọ́ tútù ìjáàbù mọ́ tútù wọ́n rí ìpínlẹ̀ ọmọ àrùjọ kan ó ní ilẹ̀ ìpínlẹ̀ ọmọ ó ti sọ fún kí má ṣe fún yà ó nígbà tí mo fẹ́ sọ ọmọ orí fáwọn èèyàn kan ẹnu wọn ó ti bo tèmi so ṣé nǹkan tí ìyàwó àìṣà ń sunkún sí orí mùsùlùmí ó gbọ̀n fi ṣẹ̀yìn kéèsì wo yàtọ̀ sí kéèsì ẹni tó ṣe wípé ẹni dìnà ṣíṣe ò dá àwọn ní tàbí kan ṣe dìnà olè jíjẹ́ ò dá ṣèbí tàbí kan jalè ọtí mímu ò dá ṣèbí tàbí kan mutí bẹ́ẹ̀ ni tàbí tó jalè wà tàbí tó ṣe dìnà wà tàbí tó ṣe tó mutí wà ṣùgbọ́n àwọn tó yìí àtẹni tó mutí àtẹni tó ṣe dìnà sáà bí fọwọ́ra wọn lórí ẹ́ ẹni tó ṣe sílẹ̀ kí wọ́n ṣe fún wọ́n dá ṣe rí ọ̀fẹ́ ẹni tó mú tí kí wọ́n ṣe fún wọ́n fún un lẹ́gbàá ẹni tó jalè kí wọ́n ṣe fún wọ́n gé e lọ́wọ́ ayọ́lẹ̀ ẹ̀kọ́ ni sókò ni mùsùlùmí sí làákà yẹn pé a máa lò ní fèkì tí àwọn kan ṣe nínú àwọn sàhábà tó ṣe tó dá ṣe rí àfún wọn nínú lápèjúwe àbí tí wọ́n ń rígrẹ́tì fáwọn participate ní nǹkan yẹn ló máa lọ àtẹ̀lé ẹ̀sìn tí wọ́n ò dààmú wa lọ́wọ́. àdífì clear lórí ẹni ẹni tó bá sọ pé ọ̀rọ̀ kùrúùjù mọ́sálà kìláfíà ni àánì ilé ìfẹ́kúlù kìláfì jẹ́ àmì ìtẹ̀wọ̀ خلاف مسألة ليست مسألة يسوغ في الخلاف لأن النصوص واضحة وصريحة sọ́ni tó bá fi lè ṣe tó kálàfà rẹ̀ ni wọ́n lè mẹ́rin yẹn káyìnà mọ̀ nǹkan rẹ̀ torí pé kí ni ọ̀rọ̀ ti clear tó ti yé sọmọdé ká gbà tẹ̀sẹ̀ pẹ̀lú gbọ̀nrẹ̀lẹ̀ àwọn eléyìí ipò agbára máa ń wá láti jọ tó ti bẹ ẹgbẹ́ wọn rẹ̀ ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì náà bóòlù máa ṣe débẹ̀ bóòlù máa ṣe débẹ̀ bẹ́ẹ̀ ni sọmọdé bẹ̀ wọn rí kẹ̀kẹ́ gbé ṣe ìtàwọn tó ń ṣe nísìnyí ṣe làwọn ló padà ṣe àti ká ṣe àtúnṣe àwọn èèyàn láti pèlè sọkùnrin ọmọ ṣe jẹ́ wọn láwọn Now, as my gbé kalẹ̀ tẹ́ ẹ bá ti wo àwárí ìdílé àti ọ̀rọ̀ ọmọ ìjọba pẹ̀lú bí ẹ̀yà lọ́wọ́ ọ̀hún sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjọba àti arákùnrin kan ní ojú ìjọba lórúkọ rẹ sọ̀rọ̀ lójú ẹ̀yà ní sọ̀rọ̀ ọ̀rọ̀ ìjọba òun náà ó jáde lé ànábì lórí bẹ́ẹ̀ bíkálá pẹ̀lú ọ̀rọ̀ ìjọba sọ̀rọ̀ ìjáde lórí èyí ìwà tó jẹ́ pé àwọn ọmọ jáde wọn máa protest mi ìjẹ́ ìwà tó jẹ́ pé kì í ṣe pé bóyá àwọn èèyàn máa wọ́de kọ́ máa bọ́ sórí títì kò ní mú ọ̀rọ̀ àtakò tó irú ẹni yìí náà ó takò àlejò ọmọ ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àlejò sọ́lá tó jẹ́ pé ó dẹ̀ ní owó ọmọ ẹgbẹ́ ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àlejò kódà àwọn èèyàn bíi ọmọ ọ̀sọ̀rọ̀ sọ̀tọ̀ ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ bá yẹ kí àná bíi bá àwọn láyé yìí wọn bá ti pẹ̀lú tó àkọ́kọ́ ni pé ó fi kálápà ìlànà àwọn ẹni àná tí àlẹ́ sọ̀rọ̀ bá wà lọ́sọ́lá tí ó rí àwọn ẹni sọ̀rọ̀ yìí lórí tó ìkánú ẹ̀yẹ ṣùgbọ́n kì í ṣe ìyẹn nìkan nínú àwọn kan nínú àti wọ́n ṣe òun náà ní pé ìmọ̀ọ́ka ọ̀rọ̀ ànábì tò ìmọ̀ọ́ka ọ̀rọ̀ ànábì fún yìí ló ń bí àwọn fífúrọ̀ àwọn oríṣiríṣi ìròyìn tí wọ́n gbé àwọn hadith wà tó clear lórí ẹ̀ ṣùgbọ́n nígbà tí ò ti sẹ́fẹ̀ẹ́ inú wọn tí ò ti bá lọ tó wọn ní kàwọn so kí wọ́n ń ṣe lórí ìjáde lórí nìkan àwọn mọ̀sáìlì náà pọ̀ tó jẹ́ pé àwọn hadith wà tó wà fàrẹ́ǹtì lórí ẹ̀ tó jẹ́ pé wọn àkókò eléyìí náà ó ń bẹ nínú ìṣe àwọn ẹ̀wà tí a sọ rẹ̀ sọ̀rọ̀ pàtó ń tẹ́lẹ̀ tábà ní ọ̀rọ̀ òṣèlú nìkan ni ìyẹn ń bẹ nínú òṣòlù mi nínú ìpìlẹ̀ fún ìyẹn ìkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan mí ìlànà tó ṣe wọn tòtò tó jẹ́ pé àkótán manhajì wọn látòkè délẹ̀ tó manhajì tó jẹ́ pé sábà máa wo nínú àwọn fẹ́rọ́kù dọ́ọ̀là tó ti ṣíwájú á rí pé àwọn tó bẹ́ẹ̀ jọ jù tó jẹ́ pé ó ń rọrùn ká débẹ̀ lọ́mọ́ òun náà ní pípúra àwọn kàwárì ìbáwọ̀ ti wà àwọn ẹni tá à ń sọ yìí náà àmọ́ ìkàkà àwọn tọ́lá kan ọ̀gbọ̀n tó òsì báwọn ọmọ tó máa tẹ̀ lọ́rùn rẹ̀ láti ṣe ìwà. Ìkọ́ni àwọn tí ó jẹ́ olórí tó jẹ́ nínú àwọn àpá ìwọ̀n. fún nínú ní àwọn ìtọ́jú jẹ́ láti sọ pé rọ́dù kí àwọn oníṣẹ́ náà ọ̀tọ̀kan àwọn tàbí lónìí tí wọ́n ṣe fáwọn ìfọ́nù ìlú òṣèlú ni wọ́n ní nǹkan tó dẹ̀ òun ni nígbà tí kọjá tó fi kọjá lórí kòwé tó fẹ́ fi omi ja sàwùdí tó ti tó gbogbo àwọn ọmọ ìjà ìṣe sí orílẹ̀ sàwùdí pé àwọn tí wọ́n jẹ́ àwọn lórí ọba sàwùdí gbà yóò pè àwọn àbá pé kí ni wọ́n rí sí káwọn ṣe ìgbà ánì ìrẹ́ tó bá jẹ́ kéèké káwọn wà wọ́n ní àwọn kan wọ́n gbà pé ìyẹn lè ṣe ìgbà ánì pẹ̀lú tó jẹ́ kéèké ọ̀rọ̀ táwọn afá yìí lè sọ sábàwò níṣe tí a lè sọ̀rọ̀ sálà ń wọn kò káko torí pé àlejò bàbá sọ̀rọ̀ sálà tó wà nínú mọ́ká ọ̀nkú àyànjú kékeré ọlọ́run bá aládé lò ní sábàbí láti fi fáwọn sọ̀rọ̀ sálà lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ wa dábàá lọ kí àti kan lè bí àtàbí màá bàbá mú ọ̀rọ̀ yìí wá àtà ìmáàmù Ahmed àtà ìmáàmù Ṣáfì wọn lọ lórí kí a lè ṣe ìsàánà tẹ̀lé ìjọba jẹ́ kékeré àwọn kan lọ wọ́n gba ọ̀rọ̀ àwọn kan nílò pé ara pé kódà táwọn mùsùlùmí tá a bá kóra wa jọ a lè fáìtì kọjá àwọn náà mú àwọn èrí wa torí pé àwọn ọgbà kọjá mi ní pé mùsùlùmí pé kò lè wáyé ká ló kètè yìí lórí mùsùlùmí ṣùgbọ́n àwọn àbá mi gbà pé kọjá ó ní àwọn kankan tó fi kó sí nínú rẹ̀ òun náà ní kékeré ó ṣe kàná àbáwọn tí wọ́n jẹ́ àwọn olórí ìgbà àti yìí torí pé sọ̀dáàmù gbọdọ̀ bá sí i bẹ́ẹ̀ náà ni ó ṣe tánù ọmọ ó ṣe tánù màáwíà tó fi gbọ́dá fún àwọn tí wọ́n jẹ́ náà sọ̀rọ̀ tí wọ́n jẹ́ nínú àwọn olórí ìgbà àti yìí tó ṣe ó ṣe tàná wọn lórí màáwíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà wọ́n ní àwọn àbá tí wọ́n sọ pé a lè ṣe ìṣàánà pẹ̀lú kékeré yìí olórí ìlú mọ́rọ̀ wọn ìjọba tàbí mọ́rọ̀ wọn sí àwọn tí ò wá mọ́rọ̀ wọn àwọn tí gẹ́gẹ́ bí wọ́n sọ fún àwọn tí wọ́n mọ́rọ̀ wọn àwọn tí olórí ti gba tiwọn tó jẹ́ àwọn àbá àkókò fún àwọn iléeṣẹ́ sàánà wọn iléeṣẹ́ sàánà pẹ̀lú àwọn kẹfẹ́ yìí tó lórí ti gba tiwọn wá ń lọ kẹ̀sìn fáwọn ìfúnwánì lẹ́sẹ̀ pé olóṣèlú ni wọ́n wọ́n fẹ́ gba ipò ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan tá a fa ìlú òdọ́rọ̀ lélẹ̀ láti fi fún àwọn èèyàn jẹ àkọ́kọ́ ni pé akọ̀mú akẹ́kọ̀ọ́ kàtírà síra ọmọ dáyé ìmáàmù ahmed yọ lórí rẹ̀ ìmáàmù sáàmù àti àkọ́mú akẹ́ bàbá wo látọ̀dọ̀ ní sọ̀rọ̀sọ̀rọ̀ àárín ẹ̀rọ sáà sọ̀rọ̀sọ̀rọ̀ náà ṣe sàánà bàbá wọn fẹ́ẹ́ bí tó jẹ́ tètè pàtàkì jùlọ bàbá mi fẹ́ jẹ ogun ìyàtọ̀wọ́tú gbàgbọ́ sí ìbágbàgbé bẹ́ẹ̀ ni bàbá mi fẹ́ lọ ṣe kí o tó fẹ́ lọ ṣe gáfọ́ tuntun méjì ànábi wá ní àwọn ọkọ̀ kéèké náà alákùnrin ha a rí nínú àwọn àbá àti òbá ìjọba àwọn ojú lọ ń gbà ẹ̀gẹ́gẹ́ ṣe alábàárù ṣe pé wọn bá ìjọba sàwọ́dí lọ tó bá yẹ pé òṣèlú gan ni wọ́n ti ń ṣe gbọ́dọ̀ fún ìfún àwọn pé wọ́n fẹ́ fi bà wọ́n jẹ́ lọ́dọ̀ ìjọba kí ló fà á tí àwọn ìjọba sàwọ́dí ò lè mọ́ ṣe alábàárù torí pé wọn bá mú kíkiri lọ náà ó lè yé wa rọ́ọ̀tù táwọn àpò oníṣẹ́ náà ń ṣe fáwọn ìwọ̀n kìí sọ̀rọ̀ òṣèlú kìí sọ̀rọ̀ kìí ka ọ̀rọ̀ ẹ̀sìn akọ́kún ambílànì pé tí ẹ bá ní táwọn àpò àṣẹ rọ́ọ̀tù fáwọn wọ́n ṣe láti lè fún wa lọ́wọ́ ní ká má bàá sọ yìí torí pé wọ́n padà dá wa padà lọ síbi àwọn ọ̀rọ̀ yìí tó takọ̀ ẹ̀sìn nítorí bí ṣíà á padà lọ bẹ̀ torí ní àwọn ìfúnàmù àwọn àfọ àwọn dáadáa tí wọ́n pọ̀ dáadáa wọ́n ń bá wọn ṣe àṣẹ àtẹni tó dá ìfúnàmù lẹ̀ ó ń bá wọn إجابة جلية على الأسئلة الكويتية lórí ṣe rọ́dùn fún umar tìmìlán lórí kí a lè máa lọ síbi sàárè kọ́sọ̀tà sàárè ànẹ́bí lẹ́yìn ìgbà tó kúkú kalọ́sẹ̀ sí bọ́ọ̀lù lọ́dọ̀ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn olórin wọn gẹ́gẹ́ bí abúlárẹ̀ mòdúdí tó ṣe fà náà lórí lórí alùmẹ́yìn òmìnir tó yẹ kó sọ̀rọ̀ kúkú lẹ́nu àti nínú àwọn àbáṣe wọn kà fara rẹ̀ gẹ́gẹ́ bí ṣe kàlọ́ náà wọ́n ti fà pé kùrúùtù tó ṣe lọ́rọ̀ tí kùmẹ́ni ṣe lórí Iran lọ́rọ̀ tó ti islamiyà nǹkan tẹ́sí gbà wọlé ni náà àtàwọn ọkọ̀ oríṣiríṣi ìlànà sẹ́yìn kan máa ń sọ oríṣiríṣi pé rọ́dùn tí wọ́n ń ṣe báwọn ìfúnwàn òṣèlú ló bá dé irú ẹni bẹ́ẹ̀ òkọ́ mọ̀ ti sọ náà ẹlẹ́ẹ̀kejì ni pé ó fẹ́ tàn wá jẹni ìyẹn láti kọ́pọ̀lọpọ̀ nǹkan táwọn ìfúnwàn náà máa sábà sọ fún wa ní pé ẹ̀kọ́ eléyìí onídídá ni eléyìí oníyíkiri kan ni eléyìí sábà àbídàbà ẹ̀ fi ẹmá kan pa rẹ̀ torí pé kọ́kọ́ọ̀tì méjì ló wà fún òṣèlú aláwọ̀kọ́ ni pé wọ́n fẹ́ lò wà fún kọ́kọ́ọ̀tì òṣèlú torí pé olóṣèlú ni wọ́n torí pé àti mọ̀ sí táwọn bá sọ pé eléyìí onídídá ni eléyìí oní àbídà rẹ̀ ò dá tó bá dìgbà táwọn bá jáde àgbà àwọn fẹ́ lọ òṣèlú lápèjúwe nílùú wa ń bú torí pé wọ́n tíráyè láwọn ìlú mi bí ní sọ́ọ̀rọ̀ bí tùníṣíà ni bí Sudan ni tó ṣe pé gbogbo àwọn nǹkan ládàáda tí wọ́n padà lòyìn náà kò padà lọ torí pé àwọn fẹ́ ka pẹ̀ sí i àwọn wọn á sọ fún yín wọn á má ka pẹ́ níbọ̀dì torí pé kí ni o tó bá dàsìkò tí wọ́n fẹ́ jáde òṣèlú àárín náà àwọn tó jẹ́ mùsùlùmí tẹ́ fẹ́ àkídà àwọn òdà wọn ó jẹ́ kí wọ́n sọ fọ́ sí wọn wọ́n dìbò fún wọn tó fi jẹ́ àwọn kẹfẹ́ yìí wọ́n á sọ pé má ka pa àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni wọ́n tún sọ pé ẹ má sàpà àwọn ẹ má sọ pé lè kàwárí ìdílé lè ṣe àná torí pé ọ̀gọ̀rọ̀ àwọn àbáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìọ́kàn ni wọ́n kó sí ṣe bí abúlé alágbèbí ti dá sọ fún àyà abdullahi al-mawdudi yẹ́rù sáà ti ṣe pẹ̀lẹ́ ó takò hadith bẹ́ẹ̀ ni aban turon ó takò hadith ìyẹn ló fi máa ń yà wá lẹ́nu pọ́pọ̀lọpọ̀ wọn máa dúró láti ṣe rọ́gbù fún habibu agége wọ́n lè ṣe conference láti ṣe rọ́gbù fún habibu agége ṣùgbọ́n àti ṣe rọ́gbù láti ṣe conference láti ṣe rọ́gbù fún àwọn ìfọ́n ìfọ́n tàbí ẹni lẹ́yìn ẹni pé wọ́n ń ṣe kí ni o wọ́n ń ṣe jù bá àwọn ìfọ́n torí pé habibu agége gbogbo ibi tóun náà ti rọ́rọ̀ èlé lẹ́yìn náà torí pé ó ń ka àwọn àbá ìkú oníkú náà nígbà mẹ́rin tó bá lọ ka síra àwọn ìwọ́n dáadáa yóò ń pé eléyìí ń sọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ẹ̀sìn dandan ní torí pé nǹkan tí wọ́n kó sí tẹ́bá wọn ní gbọ́n ní àjò wọn ẹ̀ẹ́bọ̀ ọ̀rọ̀ ṣí à ń bẹ́ ẹ̀ẹ́bọ̀ ọ̀rọ̀ sùfí à ń bẹ́ ẹ̀ẹ́bọ̀ ọ̀rọ̀ sọ̀wárì dì ń bẹ́ eléyìí ó kú síra ṣe kútù síra abúlálà lò ojú ní umar ti wípé alẹ́ yusuf kọ̀dọ́lù yusuf kọ̀dọ́lù ọ̀pọ̀lọpọ̀ alẹ́ láti mọ̀ àmọ́ àwọn ọ̀rọ̀ tí ń sọ èèyàn lè fọwọ́ mọ́ra kí ọ̀rọ̀ òṣèlú lélẹ́yìn náà kí àwọn ọmọ palẹ́tì ala tó bọ́ọ̀mù mọ́ra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n jáde lórí kọ̀dábí kí wọ́n pa kọ̀dábí kí èèyàn gbọ́wọ́ lọ́wọ́ obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí èèyàn fi àwọn kí èèyàn sọ kí èèyàn fi àwọn bá ń bẹ̀ kalẹ̀ nífẹ̀ẹ́ fún wọn ó máa ń sọ dáadáa kí ọ̀yá tí a ti wà ń níyà wọ́n ti tí wọ́n bá sọ lórí bẹ́ẹ̀ ni a lè fún wọn tó fi di ọ̀rọ̀ mọ́ lódì gbogbo yìí ala lẹ́yìn gbọ́dọ̀ náà àwọn tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ wọn ní nàìjíríà àwọn lè ṣe ẹ̀kọ́ máa ọjọ́ tí wọ́n bí àná lóyún ti tú ẹ̀sìn lọ́dọ̀ sí wọn ọjọ́ yẹn lọ́gbọ́n kẹ́ lò ìbá ti láre kò sí nǹkan tó burú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbà àwọn bá kùn sáwọn àfọ àwọn ìṣẹ́fọ́ hata alìgbọ̀gáàlì wọ́n gbọ́gbọ́n àndílà ní mọ́rọ̀ gbọ̀gáàlì ó tapọ̀ ọ̀pọ̀lọpọ̀ àbí òun láti rí náà àpá àwà tí wọ́n ti ń bẹ láyé kù ṣe àrọ̀bí àlùkálì tí wọ́n ti ṣe rọ́dù tí wọ́n ti kọtíra lórí rẹ̀ ìlà rọ́dù táwọn àpò onísúnmọ̀ ń ṣe fún ìwọ̀n àtẹ́jẹ́ òṣèlú àfẹni tí wọn ò bá mọ Thank you. ذكر الإخوان المسلمون تنسى القرآن بين ودائنا سماعة المرشدة سماعة المخلص الله سبحانه وتعالى وكان وقوف كلمة òsì tí wọ́n bá dé ọ̀rọ̀ nípa ẹgbẹ́ kí ẹ máa ṣe ìjọba ẹ ti ti ẹ̀bà ní ara wa káwọ lápẹjúwe wọ́n sábà ẹ̀fọn ẹgbẹ́ sáfẹ́lẹ́ àti ẹ̀là ó fi sí ní ọ̀nà méjì خلاف تنوع وخلاف تضاد خلاف تضاد yẹn náà tábàwò dáadáa òun náà ti sí ọ̀nà méjì àkọ́kọ́ ń bẹ amláwòl hawa ìfẹ́nu ló gbé wa ẹlẹ́kejì ń bẹ amláwòl haq olóríṣi kí ni òdòdó ló gbé ìyẹn wá ní tiẹ̀ tí ìfẹ́nu yẹ ìyẹn ló ń bá débi ipe tí yẹn sọ yìí pé àjọ yìí ti ń fa ìfàǹfà láàrin àwọn onísúnnà àtàwọn ìwádìí mùsùlùmí ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ òṣèlú ni tó bẹ tó sọ̀rọ̀ yẹn náà fúnra ara rẹ̀ tó má bíbí ni ó kìí sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó òun náà sọ òun náà sọ ọ̀rọ̀ yẹ látara ike ó sọ pẹ̀lú kí ni ó pẹ̀lú ìfẹ́nu káwó dáadáa ní mísírì òun náà ni olóògbé wọn ti kí ni ó ti jáde afẹ́kùn wọn wà ń bẹ wọn ní sẹ́ẹ̀sì àlẹ́ ẹ̀gbọ́n sí bẹ́ẹ̀ lè ti dáhìn àti ìlú àdádálẹ̀ tó ní ìṣe pẹ̀lú àwọn ọmọ yẹn sùn wọ́n kó tó pọ̀ dàbúrata wọ́n ní àwọn òṣù ìdí wọn wọ́n wá ní wọn ìṣẹ̀lẹ̀ ẹ̀sìnlẹ̀ òṣèlú gan náà wọn ò mẹ́ṣe wọ́n wọ́ nígbà lámọ̀ yẹn sùn wọ́n wọ́ níbi kí ló nígbà lámọ̀ yẹn sùn náà torí pé kí ni islam òṣèlú islam àti ẹ̀sẹ̀ àṣẹ̀rẹ̀yẹ tìmíyà òun láńpẹ̀ ní òṣèlú èyí tẹ̀ ń gbé wá ẹgbẹ́ abẹ́sìlẹ̀ àdìkúwọ́nù mùsùlùmí kò sí ibi tó bá dí ọmọ bàbá tó káàdé lọ́mọ wọn dáadáa mọ́sẹ̀ wọn wọn ni wọ́n tẹ̀ gẹ́gẹ́ bí ẹmọ́jì ní ẹmọ àwọn kílámùrọ̀ kí ni náà scorpion sẹ́mọ̀ ibi orí ẹ̀ ẹbí akéke ibi tó máa ṣe ní ṣùgbọ́n bẹ́ẹ̀ á ti bọ́lù rẹ̀ àwọn ayò kí ń jáde tí ẹ̀kọ́ wọn mọ̀ dáadáa bá sheikh al-islam hafizahu allah ta'ala nígbà kan táwọn ọfẹ́ ọfẹ́ ọfẹ́ ọfẹ́ ọfẹ́ ṣe gínú wọn fẹ́ ṣe eh, ìtẹ̀kábàtì wọn ní mísíọ̀nù àwọn wọn ṣe kútùbà kan gbà kan nígbà yẹn wọn ní mẹ́rẹ̀dá لو حكم الإخوان مثل كلا وان كتير قرأ تلي تبعت المسلمون وان قرأ تلي وان قرأ جولوري أفا وان صوفوا àlùmọ̀sọ́lẹ̀ àwọn àǹfààní tó jẹ́ ti mùsùlùmí àdìmọ̀sọ́lẹ̀ ìkìwàníyà àwọn nìkan ni wọ́n ní wọ́n ní ara tó gbọ́dọ̀ tẹ̀ ní kí ni ó kó ìsáàrù alìmọ̀jàn ní nàbí àṣírí àwọn ṣíà wọn náà yìí wọlé wọlé àjọ wọlé wọ́n padà wọlé dáadáa símítò gbogbo eléyìí náà ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ òṣèlú náà kì í sọ̀rọ̀ òṣèlú torí pé tẹ́lọ́ máa lè kọ́ ní mùsùlùmí oníṣẹ́ olùkọ́ mọ̀ yí pé ibi tí wọ́n ń pèsè sí òun tí ò dáa الأخوة الإسلامية أخوانا فيه كجمع يصل أيها قريب أنا ما يقول واعتسموا بحبل الله جميعا ولا تفرقوا أفاق قريب يصير عنكم عن الشيخ موسى عبد العزيز وقتلت هفوين مهلا أيها الحزبيون مهلا أيها الحزبيون أي لك أتكالك لكن يدور ọ̀nà tẹ́rin ìṣẹ́kí ni o ọ̀nà tí ó sún wọn o nígbà wọ́n bẹ̀rẹ̀ alùkúwà àdìníyà ìmẹ̀níyà wọ́n ṣàlàyé pẹ̀lú kí ló ń pè ní ìjọmọ̀ yẹ́sìn ìjọmọ̀ yá sí àwọn ìkọ̀wánù mùsùlùmù kò ń ṣe ìjọmọ̀ yẹ́sìn òkú wà ìsìlíyà ìjọmọ̀ yẹ ẹlẹ́gẹ̀ ni torí síta bá wò dáadáa àwọn àǹfààní wọn sínú mọ̀sọ́ọ̀lẹ̀ ìsìlíyà àǹfààní ẹgbẹ́ wọn ẹlẹ́ ẹni tó ń wá ní wọn fẹ́ takò ẹgbẹ́ títẹ̀ ṣàwọn lápòjúwe lára wọn kó wà lára wọn tẹ́lẹ̀ tó bá kó lára wọn kó tó ní kó kú lára wọn ọ̀rọ̀ fà ẹ̀wọ̀n ilẹ̀ sàmà ìbúra tó sí sàmà ah alimun kabir ṣọ́yì wọ́n èké níka aláàmà tó bá ti wọ́n kú lára wọn wọ́n bọ̀ ẹ̀wọ̀n fi àwọn wọn wọ́n ara sọ pé eléyà táwọn náà wọ́n sọ pọ̀ jù ọ̀nà ẹ̀ àti tó lè tí wọ́n pọ̀ jù alìkọ́lù mùsùlùmù ah, ah, táwọn nìkan lájáre ah, ni aburú wọn pọ̀ ní aburú wọn mọ̀ tó kí ni aburú àwọn tẹ̀bílì kò tó ti ti wọn kò tó ti ti wọn torí pé àwọn tẹ̀bílì kì í ti wọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn rí pé wọ́n sọ kí ni agbẹ́jẹ́ mọ́wọ́ fìtí náà ṣe kí ni ó kéré díẹ̀ fìtí kí ni alìkọ́lù mùsùlùmù aburú wọn lágbára gan àwọn ilé ìyà ìlú tán àwọn ilé iṣẹ́ wọn tẹ̀sán wọn ti kọ́ra wọn jáde ìyẹ́ ti ìtàn wọn òṣèké ló ti tán pẹ̀tà àwọn ilé iṣẹ́ wọn lẹ́yìn rò báwọn ti fẹ́ gbà ló mọ̀ ṣe pátápátá oṣù wọn rò lẹ́yìn lẹ́nu àárọ̀ rẹ̀gbẹ́sẹ̀ àjọ àjọpẹ́sẹ̀ wáyé yìí wọ́n fẹ́ fọ́ra akọ rẹ̀ wọ́n fẹ́ dáwọ́ káyọ̀ kan sọ wọn ṣe tó bá rí bẹ́ẹ̀ ní àwọn ẹ̀kọ́ ìsúnmú ni ẹ wàhálà ìjọ akọ́jù kí ló dé sáwọn nìkan náà ni àwọn tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ó ṣe kí ni ó túbọ̀ ṣe kí ni ó ojú bẹ́ẹ̀ lọ torí pé tábà ti mọ àlùkátọ̀rù kọ́ọ̀dùm aburú ti mọ̀ wá báwo lẹ ti mọ àràbà rẹ mọ àràbà àbílọ̀. àwọn ilé ìyá àbáwọn ò ṣe kí ló tó lágbára náà àwọn tó sọ ìfẹ́ rẹ̀ pọ̀ lórí mùsùlùmí ni má bá wọn sọ ẹ̀sìn wọn lẹ̀ àwọn náà ń bá wọn náà jà ẹni tí a fi ìfọ́nù mùsùlùmí tàbí wọn lẹ̀ pọ̀tẹ́ afẹ́ ìpolówó yáyí àwọn ọmọ ìjà ìfọ́nù mùsùlùmí ẹ̀sìn wọn lẹ̀ ẹ̀jẹ̀ sí kí mùnà ìfọ́nù mi ẹ̀rọ èkù àdúgbò jẹ́ sí kí ẹ̀yin náà lára àwọn àlùkòwánù mùsùlùmù mi ní àwọn kó rẹ̀ pé sálọ sí ìlú yìí rí látara kí ni o orúkọ tẹ́ ni o kí ẹ̀ promote torí kẹ́ni kò rí wà sáni òun jẹ́ tún ni o àlùkòwánù mùsùlùmù kàdùmẹ́tọ̀ wọ̀nyí lè ní yàtọ̀ kọ́ mọ́ mú lè ṣùgbọ́n ọ̀rọ̀ kiri ìrújú ó ṣe kí ni wọ́n kó wá ẹni ká sọ nígbẹ́ lápẹ́jì fún lápẹ́jà ẹ tún níbi ẹ máa tó sọ nípa ọ̀rọ̀ kúrú jù wá ẹ mọ̀ fẹ́ràn tààrà mú nìyẹn gẹ́gẹ́ tì ní sùn wọ́n kúrú gẹ̀ kẹtì rẹ̀ àwọn ọ̀rọ̀ ní ìjọ tí ó sọ ẹni kí ni ẹni mọ̀ sọ̀rọ̀ báyìí torí pé wọ́n ní àwọn kan sallallahu alaihi wasallam sọ fún ayé pé ó o alaykum bil alaniya alaykum bil alaniya wa iyyakum was-sirr gbogbo àtẹ̀wò ìrìnàjò sẹ̀ríyà tí wọ́n ṣe ẹ̀rọ ìfipá àwọn akẹ́ ṣáwọ́ ìrìnàjò kàtọ́ bí lónà sọ ẹ̀rọ máa dáná jọ mọ́nulé wọ́n láàbù tẹ́ ṣe kí ni ó tẹ́ ń fọmọ́ ṣe wá wà wọ̀nyí náà láwùjọ wọ̀nyí náà tí wọ́n ní àtẹ̀wò ìrìnàjò sẹ̀ríyà tó ṣe kí ni ó wọ́n ṣe káàkiri fẹ́yẹ́ sí pé léyìí kẹlẹ́mù dúnlẹ̀ àmà àwọn ẹ̀lẹ́gbẹ́ ṣe gínú àwọn ni wọ́n kà sí àwọn ẹlòmí náà ẹ̀ṣẹ́ gínú yóò kàn wá ó ti láwọn tí ó mú àti ẹ̀sìn eléyìí ó jẹ́ pé wáyé pé alẹ́kọ́wọ́nù mùsùlùmí kí alákọ̀ọ́sà lẹ́nà wa aburú tí ń bẹ lára wọn ti gbé wo ó pọ̀ jù wọ́n lè náà pàpá ìlú wọ́n láwọn fi ni àwọn friendship èyí tí ó wá ti aburú ní kálukú àdìgí ni sábà ti rí aburú àwọn oníṣẹ́ ẹgbẹ́ nígbà ìgbà nígbà ìgbà ló sọ ààrẹ ikú fi sùn nẹ̀tì àyẹ̀bẹ̀sọ ni eléyìí tí a ti rí ààrẹ ikú fi sùn nẹ̀tì ìyẹ́ ní sẹ́lẹ̀ lórí ìwádìí mú àwọn àgbèjà àwọn tiwa wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti wa wọn tó ń dọ́kí ló nípa súnà nípa súnà wọ ìyá kú mọ̀ pé ẹja sí mú òní lẹ́rí sí òní lẹ̀ aláìkún mi súnà sí àwọn tí wa kọ̀ọ̀kan wá kájá sí ìsílẹ̀ yẹ àgbèjà sí tiwa tó ò bájá sí ìsílẹ̀ káàná kẹwò ìdá sẹkẹtì àǹkà wọ́n sẹkẹtì àǹkà fàmẹ́tà yà àrífò jáì lónìí ẹni tó jẹ́ aráyìn mọ̀ àwọn kìíní yìí owó burú àwọn èyí wọn tí kí ni ohun ọ̀dá owó fún wa káàkiri dákẹ́ torí pé nígbà lámọ̀ ilé ẹ̀sìn wa a ní àtàṣír wà tàṣír a sì kan a sì lọlẹ̀ ẹ̀rọ ìsìn àwọn amúkà kí ni o a ní lọ ibi ọ̀rọ̀ ṣàádà náà láàyèlè láwọn fi ti tàṣír fáwọn ọ̀kọ́ ìbẹ̀ wọ́n láti wá ṣẹlẹ̀ bàbá ní súdíò dá ẹ̀mí yìí ẹ̀ẹ́gẹ́ ní ìgbẹ̀sẹ̀ ní ìlọ́jẹ́ gíní kan ẹ̀mí yìí wọ́n láwọn olómi ìwọ̀n náà ni ó bó wá tó kọ́ra lọ́wọ́ mùsùlùmù àwọn aláṣẹ́lẹ̀ aburú wa fọ́kà láwùjọ adé aláwọ̀ sọ̀kánà ọ̀dọ́ gbẹ́dẹ́ kí ni ó fọ́kà láwọn mọ̀ṣáìkọ̀ àwọn ti sọ̀rọ̀ sí ó ń pọ̀ lórí ìgbè agbègbè tí mo kàn fẹ́ kánná sí òun náà ni ọ̀rọ̀ ipe wọ́n máa kó gbogbo àwọn èèyàn oníṣúfí ṣíà gbogbo ẹ̀ wọ́n fẹ́ káwọn ọ̀dọ́ wọn ṣe papọ̀ nítorí òṣèlú nítorí àǹfààní ayé kan wá ṣùgbọ́n wọ́n sọ pé àwọn kan ń fọ́ àwọn mùsùlùmí ẹni tí òkun bá wáyé a ní kò tọ́jú jẹ́ pé èyí tẹ́ ń tẹ̀ra yín sàlàfí àbí sàlàfíyà àbí sàlàfíyó ẹ̀kan máa ń takọ̀ àwọn èèyàn ní ẹ̀wọ̀n kan táwọn ìfọ̀n àmì ń ṣe wọ́n kọ́ ilé ìmọ̀ra kọ́ ilé ìmọ̀ra question ni pé àwọn olórí tí àwọn náà ń takò yẹn sáwọn yóò ṣe wọ́n ṣe mùsùlùmí ni ṣe pẹ́ṣù níye àwọn olórí tí wọ́n ń dá wàhálà lẹ káàkiri ìlú sáǹtakò gbogbo gbà gbogbo protest tó ń ṣe against àwọn olórí sáwọn ní oríṣẹ́ mùsùlùmí ó yẹ káwọn ẹ̀yìn náà mọ́ra ṣùgbọ́n àwọn ẹ̀yìn ni wọ́n jọ ń nájà wọ́n jọ ń nájà so àwọn ìyẹn láyé wọ́n lè pẹ̀lú àfikún báyìí pé ẹni tó jó lórí bẹ́ẹ̀ ara àwọn ẹni ìfẹ́ máa mẹ́sàn àwọn ọdún kọ̀ọ̀kan tó ṣe wípé ẹni tó wà bẹ́ẹ̀ ara wọn gbogbo ìwò ìfẹ́lẹ̀ fi ròyìn ànábì ọlọ́run nígbà tó ròyìn ẹni yẹn ìròyìn tí wọ́n lè fi ròyìn Usman wọ́n fi ròyìn ẹni yẹn ìkànnì wọn kọ síra Usman ó yá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ní sùn ó yá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọkọ̀ mọ̀ ànábì sọ̀rọ̀ tánà ti sọ pé kí àwọn màláìka ti ju ẹ òun dẹ̀ kọtíra ó dẹ̀ yà wò kán pẹrẹpẹrẹ ìjọba rẹ̀ ó kọ̀ bẹ́ẹ̀ mọ̀ ìjọba tí ò dá tó ìjọba Usman tó ṣe pé ìfà ìmọ̀ kọ̀m̀pẹ́ẹ̀tì wa méjì ní ìbàjẹ́ ni wọ́n dẹ̀ gbé ẹni yẹn wọ́n gbé sókè tó ní para wọn ni sani tí ó bá ti kí ń ṣara wọn nínú àwọn olórí ó mọ̀ kọ̀m̀pẹ́ẹ̀mù wọn dẹ̀ máa yin fẹ́ẹ̀tì aráàlú ègé wàhálà ò lè wá tí bá ń ṣe eléyìí so ọ̀rọ̀ ilé politics ló fẹ́ràn àwọn ìfọ wa ní tí ó ti rújú bẹ́ẹ̀ politics ni tó ti ṣùgbọ́n politics ni wọn kò sí tí wọn lè compromise láti jẹ́ ìfọ agbára ìyẹn ló pa sásìkò ṣí àmúra sásìkò tẹ́lú mọ́ra sásìkò gbogbo ẹ̀ mọ́ra ó ti ń sàn lè kọ́ mọ́ra. torí pé kí politics kò agbára tí wọ́n ń lé sọ̀rọ̀ yìí sọ́rí bọ̀dù wá ń takùn wọ́n bí ọ̀rọ̀ agbára tán wá ọ̀tá wọn sórí tó ń ṣẹlẹ̀ ní èmi tí mò ń sọ̀rọ̀ yìí ní kọ̀ọ̀kan nípa ẹ̀kọ́ àmì sórí Facebook tẹ́lẹ̀ ìfàmì kọ̀ọ̀kan sórí Facebook lẹ́yìn lórí ẹ̀kọ́ kọ̀ọ̀kan mo kàn ká abẹ́ ayé lórí oṣù mẹ́ta mo rí pé àkíní ìròyìn kí ṣùgbọ́n gbà téèyàn kan nú àwọn èèyàn wọn ó lè mọ̀ pẹ̀lẹ́ sára bí o ṣùgbọ́n ara wọn náà ni lára àwọn tó ti jẹ tírénì àtàǹbánmẹ́ǹtì ìṣẹ̀mọ̀ra ọ̀tẹ̀ kúùdù tó bẹ̀rẹ̀ sí ní fa àwọn afá ìyá ní Saudi tó ń fa ìjọba Saudi òun wà Nàìjíríà nígbà yìí ó ń fa àwọn afá Saudi ó ń fa ìjọba Saudi àwọn búrádì wá wò wípé àwọn kan gbà kan jẹ pẹ̀lú púpọ̀ àwọn afáàfún náà ló ti wọ́n lẹ̀ yìí ṣé bá tún máa wọ́n rẹ̀ ìkànnà ọmọ ìyá ló wá pè mí gbàtẹ́mi náà wá rí á ah, wò ó pé àwọn yóò sọ̀rọ̀ látara kiri ní tó gbé wọn orí Facebook àwọn ará yẹn tẹ́sán pé sọ́rọ̀ eh, ìkọ́nù nìkan ni ìkọ́nù nìkan ni ṣé kò sọ̀rọ̀ mí náà ni ẹgbogbo ọba ìkọ́nù ní tó gbé mi wá sórí Facebook tí mo fi wá ń post ìkọ́nù náà wọ́n ẹ̀dẹ̀ sọ́ọ̀pù ní wọ́n fi sọ̀rọ̀ wọ́n sì ń kọ káàkiri lórí tójú àbúkiri kan òye kọ eléyìí òye kọ gbogbo àwọn ṣùgbọ́n àti against àwọn olórí tí wọ́n fi máa jẹ́ àwọn aráàlú àwọn ọ̀dọ́ against wọ́n sọ́ọ̀pù ẹ̀ ṣáwà ó sọ́ọ̀pù ní káwọn bá wá sọ́ọ̀pù ṣe àti nítorí àwọn ẹ̀yìn kwanu kwanu ṣé ní ti tàbá ti ṣe wá àti lórí fẹ́ bọ̀ ọ̀dà lẹ́ẹ̀kan ká má ṣe mọ́ àbí tá a bá ti ṣe wá sí lórí ìdìnnà lẹ́ẹ̀kan pé kò dá ẹja ń gbórí ẹ̀wá nǹkan mi náà sọ ṣé ìdìnnà nìkan lẹ ṣe ní wọn ní sọ yìí wo lójoojúmọ́ rẹ̀ ń ṣe wá sí kàtẹ́ lẹ́bọ̀ èmi sì lẹ́yìn tó ju kù ní irú àwọn àtìkú báyìí òmù tún lè sọ̀rọ̀ nípa ìfọ́nà àti kẹ̀kẹ́ torí pọ̀pọ̀lọpọ̀ àwọn tí mò ń bá dì pẹ̀lú àwọn àgbàlagbà ni wọ́n tó ṣe so à ń sábà bá wọn discuss it bọ́dí táwọn èèyàn ti mọ irú nǹkan báyìí ẹ gbọ́dọ̀ gbọ́n pàǹtí kúrò lórí wọn kẹ́ ẹ fi nǹkan tó jẹ́ the right thing síbẹ̀ ṣùgbọ́n ẹ nìfẹ́ káwọn èèyàn lẹ̀ ní nìfẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ òun wọ́ ọ̀rẹ́ rẹ̀ òun wọ́ ọ àwọn tó wò pé wọ́n ní ìfẹ́ rẹ̀ nínú àwọn tó ń sin pátá ìṣòro ìfọ́n àbáwọn ìfọ́n mi tó ti fún wọn dá fún ìgbà bí àbúrò ẹ̀ pàtàkì àtúkà náà ni ó bẹ́tà kó dúró tí òdodo tí wọ́n bá kórìíra ẹ̀ká kórìíra ẹ̀ ṣe kò lè wọ́n ṣe lé súnà kò wà ó súnmọ́ kí Allah subhanahu wa ta'ala tó tó bọ̀ lọ́wọ́ ẹ̀mí wa ó súnmọ́ bóyá lẹ́yìn táwọn bá ti lọ tán lẹ́yìn àwọn tàbí àbáwọn ọmọ ẹ̀sìn wọn tó jẹ́ pé nǹkan mìíràn tó máa sọ mo fẹ́ ka understand àmì yẹn tó ń gba tó jẹ́ pé ní tó kọ́rí ìdílé lásìkò ọ̀rọ̀ gbọdọ̀ máa pọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àti lóní fitness yẹ bíi thirty years ago ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tako ìfúnwánì tẹ bá wádìí ọ̀pọ̀lọpọ̀ wọn ti bá wọn ṣe tó látara yìí pé ìrújú wọn yìí wọn tí ì gbé jáde dáadáa àbí kó jẹ́ yìí pé ẹ̀kọ́ ò tí ì gbòòrò tó bó ti gbòòrò nísìn tó gbogbo àsìkò ló ní síkúnà tiẹ̀ nítorí mo fẹ́ jẹ́ kó yé wa nì tó ló ti jẹ́ pé n tó because abawo káàkiri àgbáńlá ayé ẹ̀rí pé a máa ń sọ fún wa ní gbogbo ìgbà kò tó sàn láwọn tá a bá ń ké ẹ má jẹ́ ká gbàdúrà tó ṣẹlẹ̀ ní Libya kó ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ má jẹ́ ká gbàdúrà tó ṣẹlẹ̀ ní Egypt kó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní Syria kó ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká gbàdúrà ẹ̀ ntí ò wá fi ní ṣẹlẹ̀ yàtọ̀ sí pé à ń bẹ lọ́hùn àmọ̀ ṣe ìkìlọ̀ fáwọn yìí àgbọ̀dọ̀ dákẹ́ tàbá dákẹ́ wọ́n sọ kò fitna láti kí ìbàdàn ìbàdàn ìbàdàn ìbàdàn títí tí nàá bá dé ìwọ gan tó ní kò kàn ẹ́ wọ́n láyọ̀ wọlé wá bẹ̀rẹ̀ tó látara sábà bí ẹ má jẹ́ ká rí ni pé ṣé kò sí lẹ́kṣọ̀ ní ìwọ́n ju ọ̀rọ̀ ìfúnwán ni n ta sí ni tó gbà bó ṣe gbà lásìkò wà yìí ó lè tó gbà míì táwọn náà bá ti wá rí pé agbára àwọn ti pin kò sáyè fáwọn mọ́ táwọn náà bá ti dákẹ́ ó ṣeé ṣe kí ọ̀rọ̀ ọlọ́dún yẹn náà kó ṣe kéde kó dá ìdá mọ̀. bọ̀ nísìn tọ́yìn ìjà àwọn tó ń sọ̀rọ̀ kò dákẹ́ kò lára ní gbogbo ìgbà omi tí ẹni tí bá ń sọ fáwọn èèyàn pé wọ́n dákẹ́ lórí ọ̀rọ̀ wọn gbé gbogbo ìgbà tí wọ́n nìyí tó bá fẹ́ àkátà àwọn kàlàkì yìí kóòrù náà lọ láti lọ ṣe láti lọ ṣe tẹ̀kíìtì fún àwọn ìfọ̀n tó ní gbogbo ìgbà làwọn náà ń sọ̀rọ̀ nǹkan nínú àwọn ọmọ ìyá kan sọ fún mi lánàá pé ibnu tawfi máa dárúkọ rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lè gbà kan jẹ́ pẹ̀lú rẹ̀ nínú àwọn ìkànnì tìmú ni tó ti dé náà ó ní gúrùpù tó dálẹ̀ kódà gúrùpù yẹn ti wá pọ̀ ń ṣe pé ojoojúmọ́ gbogbo ògbà yóò fi sọ pé òun ṣe rọ́dún fún àwọn sàlàfin yìí àwọn kan tí ó sọ ń bẹ́ ní kó bú àwọn olórí ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó fún àwọn òrí burúkú yìí lórí àwọn èèyàn kódà ó ṣe débi pé kí ń ṣe kúìsì fáwọn èèyàn ẹni tí ó bá gbà yóò wọ́n fún lówó ní owó tó máa fún ìkan nínú àwọn ọmọ ìyá rẹ̀ tó fún lánàá tó bí abí twenty thousand tó bá dẹ̀ ti gba question yẹn báyìí yóò fún ìwọ tó ṣe pé kankan ò yí e, àbí ìwọ tó ṣe pé òun barata pẹ̀lú wọn kọ́ni wọn gbogbo gbà lọ sọ fún eléyìí náà tẹ́kùn náà jákẹ́ àwọn olóbẹ̀rẹ̀ rẹ̀ ìgbà gbogbo ògbà wọ́n fi sọ̀rọ̀ gbogbo ògbà wọ́n fi sọ̀rọ̀ ìgbà tí ká wá fi àwọn èèyàn lẹ̀ tí wọ́n sọ lónìí ìgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lẹ́kìrì tí wọ́n ń kọ lóríṣiríṣi gbọ́ lórí facebook ìkan nínú wọn tí wọ́n pè ní ògùn kọ́yà tó jẹ́ wálé àwọn tmc ní ògùn pé ní bí ọ̀sẹ̀ bíi méjì mo dìídì pé o fẹ́ sàáyìn lórí rẹ̀ pé ah, àwọn tí wọ́n ń ṣe dìbà fáwọn ìwọ́n ìṣúná wọ́n ti fa àwọn aburú tó pọ̀ torí pé tí ìgbà ṣe bẹ́ẹ̀ kọ́pọ̀tà lẹ́kọ̀ọ́ ti wà yìí àwa ti mọ àwọn tó ṣe pé àwọn ìfọ́n mùsùlùmí pé wọ́n ń ṣe onígun náà àwọn náà dẹ̀ ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ oníkálukú ti mọ̀ pé olóṣèlú ni wọ́n káwọn kan tó túnjẹ pé ní òrà ní afẹ́dá ọmọ sínú àwọn onígun náà nínú àwọn nǹkan tó ṣe ní Facebook yìí òun ni pé ìgbà tí Bukhari president Bukhari ti lọ Saudi tí president Bukhari gbà tẹ́ tó gbà tó ṣe mùsọ́fà Muhammad tó jẹ́ ọmọ ọba Saudi ó ń sọ Dubai jẹ́ tó bá ti kó tó dé kó tètè lọ fọ ọwọ́ rẹ̀ torí pé ẹ̀jẹ̀ kan tó jí kò sí kò bẹ́ lẹ́yìn yẹn lórí ten line nígbà kan náà torí rẹ̀ tó bá ń sọ ajẹ́ pé lùhùn olàmà mọ̀túnmọ̀ ẹran àwọn àfa nǹkan tó jẹ́ ìwọ ní káàgbọ̀gbọ̀ sọ irọ́ ni wọ́n ń pa ó ìgbà tẹ́ bá sọ iṣẹ́ ṣéèkì Al-Albani ṣéèkì ẹ̀ṣẹ̀ náà wà fà ṣéèkì òfèmí ṣéwọ̀n ẹ̀ṣẹ̀ náà wà fà ṣéèkì mùbá ṣéwọ̀n ẹ̀ṣẹ̀ náà wà fà báwo ni lùhùmù tí wọ́n ṣe jẹ́ pé gẹ́gẹ́ mọ̀tìmúmọ́ ṣèkì ẹ̀ṣẹ̀ tó àmì jù wọn torí pé ògún fàyà ó ní òun fẹ́ kó ti fi bùkù wá tó fi sọ̀rọ̀ lórí àwọn kàlàbì yìí ládàáda ìgbó ìkọni nínú àwọn sílà tó kó wá òun sílà tẹ́nìkan kọ tó fi pe ṣéèkì Al-Albani mọ́ níbi dáa

ìdá ká lè mú aburú wọn ló pàdé ìlú pẹ̀lẹ́ ìdá lẹni tó bá sọ pé ká tó lọ ṣe gbogbo àwọn tí o gbogbo àwọn ilé ìyá ẹlẹ́ẹ̀kejì tí mo níbi lọ́dọ̀ wa sáàdù èmi torí lọ tó gbogbo àti dị wọn máa ń sọ torí pé nínú àwọn wọ́n jẹ́ kọ́ni rẹ̀ láti ṣe káṣùṣùbọ̀ àtàwọn ìfọ́n ìsinmi àtàwọn tí wọ́n bá jẹ́ òní dídá àtàwọn tó jẹ́ àbùdá fẹ́ràn fún ìfọ́n ọlọ́run bá nípa láńgbèrè lọ kódà ọ̀rọ̀ wọn gbà yẹn nígbà tí ẹni tí ó jẹ́ ìfọ́n tó fi dìde tó fi ń ṣe fáánù àbá Saudi kódà tó fi lẹ ìkan nínú àwọn tó ṣe pé ó kì í ṣe onísúnà tó fẹ́rẹ̀ ní sálábí ó yẹ ẹrú ẹni bẹ́ẹ̀ mọ́ ṣètùnú bá ọlọ́run bá nípa láńgbèrè ṣètù ìyẹn lẹ́bi tó pọ̀lọpọ̀ àwọn àwọn àwọn àwọn ìfúnwánì ní ti èpè lọ́mọ ń jẹ́ múṣẹ́ èpè ni wọ́n ṣe pé fún wọn kiri kan kiri kan ìfá ìjẹ́ máa ń sọ fún wọn tẹ́lí gbogbo ẹni tó bá ti ṣe pé fún wọn máa ń lẹ̀ gà lórí rẹ̀ rọ́ọ̀dù ni kò ṣe láì lè gun ni mo bẹ̀ wá torí ọlọ́run àwọn ọ̀sá wa ẹ̀mí wọn ọ̀dọ́ ọlọ́run wà láàlúwa báwa náà ṣe ń lọ bá ṣe ń bọ̀ ẹja máa fi dùn àrùn wọn lọ́wọ́ ṣe fọ́pọ̀tà ẹja máa rántí wọn lùdùá èmi kọ̀ fẹ́lẹ́ ìfún wa ni láti máa ṣe dùfà láti máa ṣe rọ́dù fáwọn oníbídà yìí kọ́lọ́n bá dẹ́kọ́lá má padà sọ àwọn náà nù torí kí ẹ̀rù ti máa ń bẹ̀rù yẹn torí arírú wọn náà lánàá ṣé ká àjọ jẹ́ ọ̀rẹ́ ni ṣé kí lánàá wọ́n ń ṣe rọ́dù fún ìwà ṣùgbọ́n léyìí ìbànújẹ́ ló máa ń jẹ́ fún mi tí bá rí ọba ẹkún máa ń gbọ̀n ní kí á nígbà tá a ti wà nínú ọgbà lánàá ah, ẹ̀yìn ni àjọṣe rọ́dù fún ìwà mi èyí sì ẹ̀yìn wá nínú òwò ìṣòlíbídà àwọn kọlọ́ọ̀bà àdékọ́lá kó má padà yígbà padà sígbà burú fáwọn òṣàdùà kọlọ́ọ̀bà aláàkóso bá wa fún ọ lọ́wọ́ ọlọ́wọ́ rẹ̀. Thank you. lóòótọ́ ara àtúwà ní wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ kò gẹ́gẹ́ wọ́n sọ lórí nínú pé àwọn káwé ìjọba ìfọ̀n àwọn ọ̀dọ́ lórí pé àìṣe àtàkùn màdíyà ìyàtọ̀ sí ìmọ̀ ìṣòro lórí adúlá àwọn àpá mi kò fi wọn sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ pípé àìṣe àtàkùn màdíyà ọ̀hún yóò jẹ́ pé àwọn tí wọ́n ń gbà láyè because bàbá kò sọ pé káwọn apá kan sọ àwọn náà àti àyè sọ ìlẹ̀ bóyì àwọn apá kan sọ wà so ìmọ̀ kọ́wọ́ ló ń pọ̀rọ̀ sí ọ̀rọ̀ kan tó jẹ́ pé ẹ̀rí ẹ̀ àti ìbádalé ẹ̀ ọ̀rọ̀ sí ẹ̀rí ẹ̀ wọ́n ní nítorí pé àmàlí yẹn gbogbo àwọn tí wọ́n ń sọ yìí wọ́n mú àyà ọ̀hán wọ́n mú àdìsí àlẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ń fún ní ìtumọ̀ tí ó bá àmì bí wọ́n ti ń ṣe tó bá wọn. lọ́pọ̀ ìbéèrè káàdé pàápàá jùlọ pẹ̀lú ìbáralé àwọn akásó náà tí wọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ sọ́ọ̀lù rọ̀rì tí wọ́n sọ pé àyíṣẹ́ àlùkárò ìjọmáyé ìbílẹ̀ àná àlùkárò ìjọmáyé ìlẹ́yìn tó gbogbo àyàkárà tí wọ́n bá fẹ́ mú wá láti ṣe tẹ̀lé tó fọ́tò dípẹ́ ẹ̀rì kan ó kì í anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ní àyà Quran ló sọ kan yẹn àwọn sọ̀hábà wọn practicalize yẹ nígbà tó wà láyé ẹ̀rí wo la fẹ́ mú wá ipe bàtà wọn sọ̀hábà àti àdúgbò ní àdéhùn sallallahu alaihi wasallam ipe wọn ṣe àtàrí jẹ̀màíyà ní àwọlẹ̀ ìbáníyàn ní pé àwọn kankan tó wà pé kí a gbọ́ yé ìyẹn náà ti ṣàlàyé ẹ̀ lọ́pọ̀lọpọ̀ irú bá ṣe wà ń bí ń sìn ṣe mọ̀ pé a kò tó tí oníkàlùkù bá ń ṣe àṣà rẹ̀ fi kẹ́lẹ̀ kan sọ pé subhanallah ní ọ̀nà bí subhanallah wà bí èmi ń sọ tèmi afá àsọ sí wọn afá náà sọ sí wọn àwọn mọ̀ṣáyé kan náà sọ sí wọn bóníkàlùkù ṣe wá ń sọ yẹn àwa ń gbóhùn sókè nínú mọ́tì ṣùgbọ́n ẹ̀rí pé oníkàlùkù ń dá sí gàgán ó lè má dọ́gba ṣùgbọ́n òun wá ń lọ sókè ìyẹn kọ́ làwọn àfa àtúnú náà pọ̀ èyí táwọn afa súnmọ́ pọ̀ ní pé gbogbo wa at the same time lórí gíga kan sótìyẹ́sì táàjọ máa wí tó yẹn ní àlùkárù jẹ̀máàrí táwọn afa ń sẹ́yìn lọ́wọ́ wáyé bíbí àná. tábàjẹ́ fẹ́ ṣe ẹ̀sìn yìí tó dábàá sí àyà Quran interpretation àyà Quran tábà fẹ́ fi ṣe ẹ̀sìn àbí interpretation àdéhùn láti ọ̀dà lọ́wọ́ Muhammad sọ̀rọ̀ bá a tábà fẹ́ fi ṣe ẹ̀sìn àwọn tí anábìsọ̀rọ̀ bá lè sọ́dọ̀ mi àgbà ọ̀sọ̀ ọ̀sọ̀ káńtà ní ìtàlẹ̀ kí ni practical báwọn àwọn ọkọ̀ ara rẹ̀ wọ́n ti practical láìpẹ́ so ló fi jẹ́ pé àkótán ọ̀rọ̀ lórí ẹ̀ ni pé ìgbáralé àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí ẹ̀rí wọn iṣẹ́ ẹ̀rí ìlú rẹ̀ kò sọ pé kọ́wọ́ ló ń mọ̀ jù bí tó fìyàn lọ́kàn balẹ̀ jù lọ òun náà ni àlàyé fún àwọn afárasó náà tí wọ́n ti pé àfárò jọ̀márì bidiya da kanin shi gani kuma wa.